احد نحمده ونجلله ونثني عليه بما هو اهله ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما اثنى على نفسه وكما اثنى عليه رسوله صلى الله عليه وسلم واشهد ان لا اله الا الله شهادة من يبدو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه عباد الله نوصيكم بتقوى الله كما كنا نفعل في كل أسبوعين وفي كل خطب كما كان رسول الله صلى الله عليه وسلم يصنع في كل خطبه صلى الله عليه وآله وسلم واعلم عباد الله قبل مجيء رمضان نحن في صدد موضوعات المتعلقة بالعقائد المسلمين وقد تكلمنا بما رأينا من حديث ابن مسلم تعالى من حديث عمر بن الخطاب أن رجلا أتى النبي صلى الله عليه وسلم وسأله بعض الأسئلة ومنها أنه صار رسول الله صلى الله عليه وسلم الإيمان فقال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والإيمان بالقدر خيره وشره من الله عز وجل ومن هناك تكلمنا سابقا بما يتعلق بعقيدة المسلمين فيما يتعلق بالله عز وجل وفيما يتعلق برسوله والكتب ونحن إن شاء الله تعالى سندخل في ركن الخامس من أركان الإيمان وهو الإيمان باليوم الآخر اليوم الذي ليس بعده يوم آخر واليوم ما خلق الله عز وجل يوما أعظم منها ولا يوما أشد منها ولا أكثر أكرم الله سبحانه وتعالى بيوم من الأيام إلا بهذا اليوم خاصة ولذلك قال ربنا سبحانه وتعالى وهو يصف لنا هذا اليوم قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم في يوم كان مقداره خمسين في يوم كان مقداره خمسين ألف سنة وفي آية أخرى أكثر الله سبحانه وتعالى بهذا اليوم وقال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة الآية وأعلم عباد الله أننا إن شاء الله في هذه الخطبة سنتكلم لما تتضمن هذا الركن الخامس ومنها ما تعلق بعذاب القبر ونعيمها ما تعلق بالبعث والحشر ما تعلق بالميزان والصراط وكل ما يتعلق بأمور القيامة حتى بإذن الله الواحد الطهار ننتهي إلى دخول المسلمين الجنة ودخول الكافرين النار لعلنا نبدأ بمدحة الأول وهي أمور تتعلق بحياة برزخية قال العلماء عليهم رحمة الله البرزخ هي مكان أو مقعد بين الحياة الدنيا والآخرة فلذلك وصف الله سبحانه وتعالى القبر بالبرزخ قال ربنا تبارك وتعالى من ورائه برزخ إلى يوم يبعثون واعلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم بيان أن الحارث التي تتحدث في القبور كما رأينا من حديث أم المؤمنين عائشة رضي الله عنها كما أخرجه الإمام بخاري ومسلم في أيهما قالت أسماء دخلت على عائشة رضي الله تعالى عنها وهي تصلي فقلت احد الشيء ما لماذا رأيت الناس يصلون فعشاء أم المؤمنين رضي الله تعالى عنها برأسها إلى السماء فقلت آية إلى آخر هذا الحديث نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا من الذين يستمعون القول ويتبعون أحسنه وأن يجعلنا من الذين يوفقهم بنعيم القبر والذين يستغيثونهم من عذابها وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أقول قول السؤال المسلم atọ́rọ ọ̀pọ̀lọpọ̀ kí á jẹ fún anábà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀dọ́ lọ́nà bá wọn kó dàgbà ń jẹ́ ìkẹ́kọ̀ọ́ wa ọlọ́mọ àti sàlékún kí á jẹ fún anábà Muhammad sallallahu alaihi wa àti àwọn alẹ́ àti àwọn sọ̀hábà rẹ̀ àti ìgbà ẹni tí wọ́n sọ ojú kọ́lá ìtòkù jọ kẹ̀yàrá ẹ̀dọ́ wọn tó kọ́ àǹtọ́ àti máa ń sọ fún gbogbo wa tó ju ìpa ọlọ́mọba wa ta'ala náà lọ bákan náà à ń sọ̀rọ̀ yìí fún wa yìí tí Allah subhanahu wa ta'ala wọ́n dá wa káwọn ti tó bá wù wá nínú ayé yìí wọ́n dá wa kálí páyà wọn nínú ìṣẹ̀lẹ̀ ayé wa yìí ó ti jáde sọ́dà kìyàmà àwọn ẹ̀nàm tí Allah subhanahu wa ta'ala tí ó fi sínú kẹrẹ̀ àbí ọlọ́nkọjọ́ inú ẹ̀jẹ̀ páyà ní sọ́dà gbangba kó ti wá nífẹ̀ẹ́ mọ́ wọn. sáájú kí lọ́wọ́ dọ́ọ̀nù tó dé àwà lórí àwọn àlámárì ó ní í ṣe pẹ̀lú àfíjà àmì kọ́dà yẹn ti hajj àtọ̀pọ̀lọpọ̀ àbára fẹ́ ẹ̀bá rẹ̀ bóde tí ìdá àmùsùnbá ti fẹ́ẹ̀lì irú ẹni ọ̀tà sí apàtẹ́gbẹ̀gbẹ̀ tí yorùbá ní nípa rẹ̀ jẹ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àkìlá ìlú ti lágbára tó tó jẹ́ pé dábìtì bá ń ṣe gbó pátá fún síwájú àwọn sùhánù àtàrà ṣùgbọ́n tí ọ̀bà ń gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yé ẹni ẹ̀ṣẹ̀ ń gbé sí àkókò ara rẹ̀ ìlọ́fà tí kútùbà ti ń sábà ìdíkọ́ ti fún wa lérí àhàdí ìsòkè àríkẹ́ àgbẹ̀sálámù ó ti kọ́ wa ní iṣẹ́ ń pè ní ẹ̀sìn gángan nínú àdìsọ ọba ti bu àti mọ̀yì pé ẹ̀sìn ọba sọ̀rọ̀ mi dọ́ta ọwọ́ nípa mi sọ̀rọ̀ gẹ́gẹ́ àlejò àtọ̀kọ̀rọ̀kọ̀ ọ̀rọ̀ rí ẹ̀ nínú tí a wá fẹ́ múnà àdìsọ yìí pé ẹni ìbílẹ̀ wọn sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ kí ni ń jẹ́ gbàgbọ́ mi òun náà a ní bákan náà wọ́n tàbí kó olú gba àwọn tíra gbọ́ àkọsílẹ̀ àwọn tíra yìí mélòó lọ́wọ́ láti lọ́la kí làwọn ọ̀fọ́ yìí ti kọ̀ọ̀kan rẹ̀ bákan náà wà rúkúrẹ́ yìí àwọn kí ni kó o sì gba òbíṣẹ́ gbọ́ àwọn wo ni àwọn òbíṣẹ́ ọlọ́run àtọ̀ nípa wọn àwọn wo ni àwọn ànàbẹ́ ọlọ́run kí àbúrò àwọn méjèèjì àti sọ ilé yìí iná ní agbédédédé tá a fi wọnú ló fi sàmẹ́fà yìí pé òun náà ní ìyàpọ̀ ìmọ̀tàn yìí ó ní aṣáájú àwọn ànábì ọlọ́run kọ́dà òun náà ní kọ̀tí ìbò wọn agbẹnusọ̀rọ̀ wọn kọ́dà òun náà ní ọlọ́run fún ìṣàfọ́ àtúntò ọdún òun náà ọlọ́run bá fún ìsìnkọ̀tọ̀ lágbára jù tí ò fún ẹlòmíì eléyìí ilé ẹ̀ lápọ̀ sọ fún ẹbí yìí pé nínú ọ̀sẹ̀ sẹ́nu tíráàdì ni inú tọ́lọ̀ fún àbí tí wọ́n pẹ̀lú mi òun náà ni ó kú ìjọba ní àwọn Ramadan eléyìí ti àgbà sẹ́yìn ọlọ́run fẹ́rẹ́ gbàgbà náà. tọ́ba eléyìí ń wájà mọ́ yìí pé ó burú kí lóore ẹ̀ka ń fún wa òun náà ni àgbìmọ́tìlẹ́yàwó ààfin ìnigbàgbọ́ tó kún sí ọjọ́ kan pé ọjọ́ kan ọjọ mẹ́ tọ́jọ́ pé ayé yóò di ọjọ́ tó dókun nínú ọjọ́ ayé yóò sì di ọjọ́ àkọ́kọ́ àtọ́jọ́ ọ̀kẹ́ ọjọ ọjọ́ àlùkìyàmá gẹ́lẹ́ bí àwọn afọ àtijọ́ rẹ̀ fún wa ọjọ́ yìí àbíbi sọ́nà lọ́rọ̀ sọ́nà ọ̀kà fún ara orígun bàbá fún pé bá fẹ́ jẹ́ mùsùlùmí dáadáa ìsọ̀rọ̀ sí èèyàn ìrìn sí èèyàn ìṣe sí èèyàn kódà ìròyìn èèyàn ọgbọ́dọ̀ máa jẹ́ ìdí ọjọ́ kan bẹ́ẹ̀ o tí àwọn subhanahu wa ta'ala tí a lọ rí ìwé àbọ̀ ní ọjọ́ àgbélé ayé ti fún. àbẹ́bí sọ́nà bá wà sọ́lára ọkọ̀ eré ìfowó wa nínú àdìsí tá a fẹ́ yìí. àbẹ́bí sọ́nà àwọn fún àwa ní bàbá sọ́nà ìfàlàyé ọjọ́ ìfowó wa ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ fún wa àwọn ẹ̀kọ́ ìpínlẹ̀ kúndùmọ̀ mọ̀ wá sí wẹ́lẹ́wẹ́lẹ́ kò séyìí tó tún pàtàkì fún ìgbàgbọ́ ní ọjọ́ ìfẹ́yìn ìgbàgbọ́ ní ọlọ́run ọ̀dà àti ìfọ́nìyàn ìyá mi àáké kéèyàn gba ọjọ́ ìyàmá tá a sọ̀rọ̀ ẹ̀gbọ́ yìí ọ̀nàgbára ju ìgbàgbọ́ ní òjijì lọ ọ̀dà ọ̀nàgbára ju ìgbàgbọ́ ní òjijì lọ ọ̀dà ọ̀nàgbára ju ìgbàgbọ́ ní àmàlẹ́ká lọ ìlọ́pàá àti ọlọ́sùn sánú ọ̀tara ní pọ̀lọpọ̀lọ àyà àti kòhán ọlọ́mọba kọ́ sọ́bọ̀ ọlọ́mọdé ń kó tó tó mìíràn bìlá wọ́n yọ ọmọdé ààfin ọlọ́mọba kọ́ bẹ́ẹ̀ ní papọ̀ ni tó bá jẹ́ pé lórí ẹgbẹ́ lọ́ngbọ́ àdúgbò kẹrì yóò wọ̀n pọ̀ táwárí pé tẹ̀wọ́ gbọ́lọ́ngbọ́ àtàwọn ọ̀rẹ́jà torí pé méjèèjì yìí àwọn ni ọlọ́run kò da ọjọ́ mi tó wá lágbára tàbí tó lóòrìn tó ju ọjọ́ yìí lọ bó ti jẹ́ pé àwọn gbọ́dọ̀ ń lónìí ayé wọ́n lọ́la jùlọ àwọn báyìí fún nípa àtijọ́ tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìlú àkọ́kọ́ fún ọjọ́ yìí ṣùgbọ́n ọjọ́ kẹyà mẹ́ta kò yẹ́mu ọjọ́ yìí òun lágbára jù tí ọ̀tá ara dá ó ní ọjọ́ yìí mẹ́ta dàbẹ̀ kọ́dà wọ́n ya fẹ́ jẹ́ àmọ́ sí ọjọ́ ìṣe pàtàkì tó asọ̀nà lọ́wọ́ tó tààrà ọ̀tá nàbíyá ọlọ́run ọba tún fi ọjọ́ ó wa káàkiri yìí ọjọ́ yìí kì í fi ọjọ́ àwà ìtọ́jú àwẹ̀ tó tààrà ó fi ọjọ́ yìí jẹ́kọ́ yẹ pé ìka sí àwọn nǹkan ọjọ́ tí ayé gbogbo wa láti yìí pé nínú nǹkan òru wọn mẹ́rin yòókù ọjọ́ kan ṣùgbọ́n tọ́jọ́ kìyàmá aláwọ̀ kálọ̀ wà ní sí ìyàwó mi ọjọ́ yìí káyọ̀ ní kọ̀dọ̀ àrùn kọ̀mùtínà àlùfàtànà fáwọn ti ẹ̀fẹ́ nílé òbí wọn tẹ́lẹ̀ mọ̀ pé ọjọ́ yìí pé tọ́jọ́ tó yẹn mọ́ gbọ́rọ̀ rẹ̀ ẹ wá wò pé ọjọ́ náà dájú rẹ̀ àwọn náà bọ̀ àwọn náà pé akúgbà náà ni ọdún eléyìí ọjọ́ tó mọ́ gbọ́ ọlọ́run bá ní ọjọ́ yìí ó ṣe gbèdé tó jẹ́ wípé kọ̀mùtínà kọ̀tàrà ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta iná ẹ̀mí ọjọ́ yìí ní ẹ lè fi jọ nínú òwòye sí yín. alọ́kùn sáré ọ̀tára irú ìrè ìbá ìfún wa sọ wípé kéèyàn onígbàgbọ́ lójú ọjọ́ ọ̀tẹ̀ yìí akẹ́tù tẹ̀lé akẹ́tù gbàgbọ́ yìí. ọmọ wa ọ̀rọ̀ yóò yà wá fẹnu kútùbà yóò máa fi láwẹ́láwẹ́ bí ibi nìkan ìwádìí fún ha òbí pé sọ máa ń sọ pé ìgbàgbọ́ náà lọ́ọ̀ kìyàmá kí ló kó onu gẹ̀. àkọ́kọ́ àwọn àfọ àníkà lọ mọ̀ yìí pé sọ máa sọ pé ọjọ́ kìyàmá ọjọ́ ọjọ́ kẹyìn kí ni nǹkan àkọ́kọ́ táàkọ́kọ́ máa sọ̀rọ̀ ń pa rẹ̀ òun náà ni àlùbáwò òun náà ni tí ó jẹ́ kéèyàn òkú òlàyé bọ́ sí àkìyàmá ikú ìwà mọ́ra fẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ inú gbèsè ẹgbẹ́ yẹn kó láyé bọ́tà kìyàmá òun náà mọ́tò tá a lọ kọ́bi gbogbo òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú kí ní ọ̀sẹ̀lẹ̀ nù sàárè sọ̀rọ̀ nìyẹn kí sì ní àwọn ìmọ̀ tí ànábì sọ́nà lọ́rọ̀ sọ́nà tó sọ fún wa nípa sàárè táàbì tí màmá ìgbé hàn àti ilé ayé tá a wọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀fẹ́ ká ti pèsè ilé fún ọjọ́ kìyàmá yìí ìpèsè ilé yóò jáde nínú ìwà tí ń ṣe lágbájá ọgbọ́n kàlùkìyàmá ń bẹ lágbájá ọgbọ́n kàlùkìyàmá ń bẹ nínú ìwà rẹ̀ ẹ̀yà rí ń nínú sọ̀rọ̀ sí rẹ̀ á rí mẹ́ nínú sọ̀rọ̀ sí rẹ̀ ìbálòpọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ á rí mẹ́ àwọn subhanahu wa ta'ala ọmọ ẹ̀ mọ́jì òye wáyé pé pé àárín méjì ní láàrin ayé àti ọjọ́ kẹta ń kọjá nípele láti inú ayé bọ́sọ́jọ́ nípele kí

nítorí orí náà ni pé ìyàwó Aisha ìyàtọ̀ sọ́ni ń kí ń lọ́ọ̀nì níyàwó wọnú ọ̀dẹ̀ náà lẹ́ẹ̀kan náà mo bá tí àwọn èèyàn náà lóyè ọ̀sán àti àwọn èèyàn kírun mo tún lọ́ọ̀ sí Aisha náà ìwọ́n náà tún ni orí ìròyìn náà ni bi Aisha rẹ̀ pé mẹ́ta ló láti sọ lóòrè ìrìn Aisha kí ni tó ti àwọn òṣèlú kó aisha ọ̀dàlà àmì hàn sáà ìyàwó aisha ti o ọba ń gbé orí rẹ̀ òkè ń gbé láti júwe fún pé ìwọ náà wò wọn tọ́fẹ̀. ní sẹ́yìn àtúmáà ní òkè tó wọ́wọ́ òun náà rí pé ojú ọjọ́ ti po bí ọ̀sán ti kúrò lọ́sàn ó lò mọ́ wa òun náà bá wò pé òfìdí ó lò òun ó ní òun bá dó òun bá dó ó ní ìròyìn pọ̀ wílò jíjà àtúmọ̀ ẹ̀mí á ìròyìn pọ̀ débi wípé ó pọ̀ débi wípé ìdàkú kéèyàn ọ̀fẹ́ dákú ó sì ti gbé mi ojú mi ti ń kó ìdí mo lọ́yẹ̀ france mo lóra ṣe mẹ́rọ mo gbé omi mo fi ń bọ́jú mo fi ń bọ́jú níta a خطب الناس أما بيت نباوة يطرى حمد الله وعطنا عليه قال علمت أن بدأت من سبيل ما تبين خطبارك نباوة يطرى وانصين أيوة الناس أنا بدي أهين يا أمر الجو nínú ìkẹtẹ màtí àtọ subhanahu wa ta'ala tó ní kí n sọ fún yín lórí ìtàtọ fẹlẹ ìmọ̀ yìí òun náà ní wípé ibi mo dúró sí lónìí kò sí ìjẹkẹ tó pé mi ì bí màtẹlẹtẹlẹ àbí tí mi ì rírí àti kọjá kọlọ ti fi hàn mí bí mo dúró sí. kásán ìjẹun náà tọwọ́ náà

àyàkúlù yàrá lọ́jọ́ wọ́n mú abẹ́rẹ́ pé ìwọ arákùnrin lágbájá lágbájá kí lọ fẹ́ sọ nípa ẹni níjà níbi sallallahu alaihi wa sallama sọ́bàjá mùsùlùmí ni àbí ibi yóò pèsè dáadáa ìjà fún Muhammad rasulullah àbí ọlọ́run òbí tí ọlọ́run ọba ni wọ́n dà já àná bẹ̀rẹ̀ fún ọ̀dà yìí náà ní tó ń wá bá wa ẹ̀sìn dáadáa ni wọ́n dà wọ́n sọ̀rọ̀ ayé ẹ̀sìn fún wa yékéyéké yóò mọ̀rọ̀ òun náà ọmọdé wọ́n ọmọdé òun nìkan parọ́ ìgbàgbọ́ náà wọ́n bá ọ̀pá ẹ̀dá ìlú náà ló bá bá tẹ̀lé kò lẹ́nu. eléyìí àbẹ́sọ̀rọ̀ ṣe ìsìláàtì wípé àyàtù bàrùsàkìyà ìgbésí ayé inú sàárè àtàkọ́tẹ́ ìgbésí ayé tó fẹ́ kù lẹ́yìn èso kókó ni kóyọ̀ làásì ta fẹ́ lọ yìí kótó ni kóyọ̀ fẹ̀rẹ̀ ó kó ní ìgbádùn àtìyà ìnà àfọwọ́ ọ̀gá ìfàtìkọ̀ náà rà á bùsọ̀ yìí pé nínú nínú òṣèlú ẹ̀ṣẹ̀ pàwọ́ nínú àfihàn àwọn mùsùlùmí tí ìjọba ọmọ orílẹ̀ èdè ìrìn wípé kọ́ọ̀ gbọ̀n yìí pé téèyàn bá kú òlàyé yìí ó tó di ọjọ́ kìyàmọ̀ tí ọ̀tá kùnjú ọ̀kan yìí ìgbádùn ń bẹ fún tó bá jẹ́ ní ọlọ́run ọba kọ́dà ìyá ń bẹ fún tó bá jẹ́ ní tọkọtọ̀ ọlọ́run ọba ìyá pẹ̀lúta wá ń sọ yìí yóò máa bá àti ara àti ẹ̀mí àtàrà rẹ̀ àti ẹ̀mí rẹ̀ méjèèjì náà ni ó ní ìgbádùn ọba kúrò ayé káníjà náà ní méjì ní olóṣèlú ni o ìyẹn ọ̀jẹ̀ nínú yà lára àfúlà kódà àfa ọ̀wá ni gbogbo ẹnikẹ́ni ọ̀bàn after ọ̀ṣẹ́ àmì hàrá ẹ̀ ń bá wà pẹ́pẹ́lẹ́ ìta wí yẹ ìwé náà bàbá kú fẹ́ àti ẹ̀fà bẹ̀ gbọ́ tọ̀ ọ̀run dẹ́rù kìámẹ́ ìsinmi náà kú tẹ̀rù àyà gbọ̀dọ̀ kí àyà kùnú sí ń jẹ́ bẹ́ẹ̀ àfààní irú ẹni bẹ́ẹ̀ ọ̀sán sí ìkèfè yìí tó jẹ́ pé gbogbo nǹkan lẹ́kọ̀ọ́ fún wa lórí ìkèfè yìí kátẹ́jẹ rẹ̀ lẹ̀ kágbà dúkìá rẹ̀ yóò máa jẹ́ ẹ̀kọ́ lórí ìkèfè náà eléyìí jámọ́ yìí pé tẹ́ máa sọ pé yẹ́wùn àkè ọjọ́ ìkèyàmẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tọ́wọ́ sáájú kọ́dọ̀ ìfọ́dé pẹ́pẹ́ àbújọ rékọjá ńlẹ̀ àdìkọ́ tẹ̀lé òun náà ní àyàtọ̀ ìgbàkúyà àbújọ gbà yìí pé ìgbésí ayé kan bẹ o tó yàtọ̀ sí ìgbésí ayé tàn lónú ayé yìí tọ́jọ́ pé ìgbésí ayé ń ta àkọ́kọ́ lò wàtàrà tí lò ìgbésí ayé pẹ̀lú ìyà ọjà wà الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله اتقوا ربكم في السر والعلن واعلموا أن ربكم أمركم بالتقوى قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وانظروا نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون واعلم عباد الله ان رسول الله صلى الله عليه وسلم اقبض لنا ان الله سبحانه وتعالى اذا دخل الانسان قبره ياتي ملكان يقول احدهما في يمينه والاخر في شماله كما راينا حديث ابو الى بن الترمذي في شماله وراينا مثله من ابي عبد الله بن عمر في الصحيحين رضي الله تعالى عن الجميع نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا في الدين وأن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه وقل الله سبحانه وتعالى يتفيد أطرق لك الجاب يقول النبي صلى الله عليه وآله وسلم àti Allah nínú àwọn ìkọjọ ìgbàgbọ́ wa yìí ọba ní ibu omirin gẹ́gẹ́ jáde táwọn ti máa ń sọ pé nínú àdúrà mùsùlùmí ní gbogbo ìgbà olóòwò kọ́ máa bọ́lá pé àwọn àdúmà ọlọ́run bá wa jẹ́ ti lè má fi kúrò dé náà jẹ́ kí ìgbàgbọ́ wa yìí ó máa jẹ́ ní tí ó di ọ̀pọ̀ ọ̀pọ̀ ara àdúrà tí nìkan máa ń ṣe nìyẹn torí pé gbàgbọ́ nígbà míì gẹ́gẹ́ bọ́lá àdìsọ́ bẹ́ẹ̀ bá ń làán tọ́lọ́ sọ̀rọ̀ wá ní pé ìgbàgbọ́ nígbà míì a máa gbó túkẹ́túkẹ́ ìgbàgbọ́ lè gbó wáyà lọ́sẹ̀ àtìsí ní islam ní oṣù tó gbójú ọdún ìgbàgbọ́ oṣù ti gbó lára rẹ̀ tó ń sọ ọlọ́kọ̀ bá rìn nàkì náà ìgbàgbọ́ tẹ́ rí kí máa ń gbó gẹ́lẹ́ bí a ti ṣe ẹ̀rọ akọ tàbí akọ fúnra ẹ̀ bí ti máa gbóni o tọ́lá ní sọ́mu wọn àwọn àgbẹ̀dàgbẹ̀ ìmọ̀ ní kò lóde kò àbíbi ní ẹ̀rọ ẹ̀dẹ́rọ̀ òun nínú àdúrà nínú àti bí lè pé ìgbésí ayé kan bẹ̀rẹ̀ ìkú ìgbàlá bẹ ipe afẹ́ kíkàgbọ́ wa ọmọ ẹbí ọ̀tún sí tó gbẹ́tọ̀ dẹgbẹ́lá àbúrò máa bu omi àwọn ọ̀kẹ́ yìí. bàbá àti wọn bá ọ̀rọ̀ bọ̀ yìí pé ìgbésí ayé tà ń lò yìí àyà kò fá níyà ni ìdèmí ayé kan tí ó padà sẹ́ni. ṣùgbọ́n pé yóò fẹ́ ìgbà ẹ̀kọ́ ni nǹkan ga jù ṣùgbọ́n kí ni yóò fẹ́ lẹ́yìn rẹ̀ àmọ́ sùhánù àwọn ẹ̀fẹ̀ sọ́lá ó fi oyè wa wípé kó tó ka ọjọ́ yìí ìpele kan láàkọ́kọ́ sílé kátó di a ọjọ́ yìí nínú ẹ̀ à ń sọ̀rọ̀ àrò àrò wọ̀sánlára ó ń jẹ́ àgbọ̀ yìí wípé téèyàn bá ti wọ sàárè yà ó ń sọ̀rọ̀ ọ̀bá mọ̀lákẹ́ àwọn mọ́lẹ́kù méjì wọ́n wà mọ́lẹ́kù méjèèjì wọ́n yà ti àwọn àbúrò ìwé ẹ̀sẹ̀ bìlẹ̀ ìbùnà ọmọ rẹ̀ amútọ́ jẹ a ní àwọn tí èèmá ti wọ sàárè ìdààmú ta àdùkùn ẹnì kẹ́lẹ́ lóyún báyìí lè ti pẹ́ ó ti gbọ́dọ̀ àti bàtàkìyà rẹ̀ ó ti ọlọ́mọ bá ní wọ́n wà á máa gbé wá hàn àga rẹ̀

nta fẹ́ mú jáde lọ ẹ̀rọ mi ò ìgbésí ayé ti lò ìgbésí ayé tó sí àti àmọ́ mi tó bá báyọ̀ dòwò pọ̀ ẹ̀sọ́ ń dòwò pẹ̀ àbá ẹ̀bẹ̀ bá tún fẹ́jọ́ láàbẹ̀ ayé ló lẹ̀lẹ̀ ayé yìí náà ìṣesí yẹ ẹni tó ń kejì táwọn èèyàn ní sínú ọmọ àwẹ̀ fẹ́ tí kọ́sẹ́kù sáré yẹn ìgbàgbọ́ ní ọlọ́run nínú ìgbàgbọ́ ní ọlọ́run kò ń tọ́ ìjọba ìkẹ́ àmọ́ bò ó sọ náà ni wọ́n wà gbé ìhà àgàrẹ̀ lórí rẹ tọ́ba jẹ́ ọmọ ẹlẹ́ni wọ́n fi wá sí àgàrẹ̀ láti dẹ̀nà náà yìí pé kálí owó ṣe dáadáa ibi tó ọ̀bà lónìí wọ́n gbé lẹ́yìn rẹ̀ wọ́n bẹ̀ gbé wá àdáhùn àgàrẹ̀ má dẹ̀nà fẹ́yìn náà fẹ́yìn ìdèkù ìlọ́fà Allah subhanahu wa ta'ala yóò padà máa jẹ́ kí mùsùlùmí máa mọ̀ yìí pé àgàtí ẹgbẹ́ wa ń fọ́ nínú ilé lẹ́ńjọ́ orí sílẹ̀ tó wọn bá dà fọ́ ọwọ́ ìgbésẹ̀ a tó yàtọ̀ síta yìí àgbẹ̀ ààrẹ nínú ilé ilé kò tó ya ha gba àfìkà àfìkà bìnnà a wọ́n wà múyẹ̀wò bí kan na kọjá kó nínú ẹ̀kọ́ tẹ̀lé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà yóò wọlé sí ìjọsìn rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní rọ̀mọ́dán ní mẹ́rin jùlọ kọ̀ gbogbo lòkù. wọ́n wọn sọ fún yín pé àrẹ yóò náà tí wọ́n gbé wọn jó sí náà mùsùlùmí ẹni yìí náà ó àwọn ni àwọn obìnrin

gbogbo ọ̀rọ̀ táyé ojóògbé lọ fún kẹ́hìndé láti lè bá àdá wàhálà rẹ̀ láti lè bá àdá àwùjọ rú láti lè bá àdá mọ̀lẹ́bí rú ní nǹkan yìí ó tó kò fa tó fi ń di ẹni ẹlẹ́ẹ̀kejì òun jẹ ìkẹwàá yàtọ̀ sọ pẹ́lẹ́ láti fẹ́yàn báwò tí bá ń tọ̀ kò sí ti ẹni pépè sí ó ti pọ̀ láwùjọ má bí ìrora tẹ́ bá ń tọ̀ wọ́n yé para mẹ́ kó tí bí ò ti lè ogún wọn ò jẹ́ ojú mi sọ yí pé tẹ́ bá ti ẹ̀tọ̀ wọ́n yé balẹ̀ ṣe ìmọ̀ra ṣe ti pé ìtọ̀ máa padà sẹ́kù ní ara wọn. adébẹ̀yì náà pé ó tún àbí ìyá àtàrí. adébẹ̀yì máa lọ sọ́lára àìmọye ìwé ẹ̀rọ wá sọ la yóò àwùjọ agbẹ́ni wọn máa fìyà jẹ bí lè yàrá àti àlè yàrá yìí nítorí àwọn ìwà abú tí àwọn ará alẹ́ rẹ̀ bá wù lẹ́yìn rẹ̀ wọ́n ń sunkún o yóò máa rí ìyà díẹ̀ díẹ̀ yóò máa rí ìnira afaransẹ́ ṣe lẹ́yìn rẹ̀ eléyìí àwọn afáà ní ọ̀pọ̀ lórí eléyìí nípa ìpè

oúnjẹ ọlọ́run bá ní alọ́sùn sábà sì fi hàn mí báyìí wípé wọ́n ń jìyà lọ báyìí kọ́dà tí ẹ bá ṣe wípé ẹ̀yìn fẹ́ sìnkú máa ń tó wá bí àdéhùn rẹ̀ tí mo bẹ́ẹ̀ ẹ̀yìn fẹ́ sìnkú máa ń bá bí alọ́sùn sùhánù ọ̀tàrà wọ́n máa fún yín gbọ́ ìtọ́jú àwọn òkun yín rí nínú tẹ̀mítẹ́lò yẹn kẹ́ẹ̀mẹ́ bẹ́ẹ̀ ti ń bí àbẹ́tí tí ẹ bẹ́ẹ̀ ni fẹ́ẹ́sìpù ẹ máa wura yín lẹ́fẹ̀ẹ́ lápẹ́lẹ́ ti lòkù títì ní kí n bá bí àwọn sùkárù ọ̀tàrà pé kó tí ẹ máa gbọ́n tó tó àwọn òkú yín tí ẹ rí inú sàárè gbogbo àwọn olùwà yàtì ló já pọ̀ nù kò tí ì sí ń tọ́ka sí i pé ó ń jẹ́ mọ̀ wípé sàárè tàbí àyàtò bàbàkìyà ìṣẹ̀lẹ̀ ayé tó ń kú tọ́ba jẹ́ pẹ́lú ti bọ́ dára rẹ̀ ó ti bẹ̀rẹ̀ àyàtò mọ̀tàkìyà kẹlẹ́ bá ti ní ìsọ àyàtò mọ̀tàkì ni sàtẹ́ ẹ̀ bá ti kó ó sì ju kéèyàn wọn sọ pé ọmọdé ti parí ẹ ọwọ́ lámì àwọn ti parí láwọ̀ làkì jẹ mọ́ ó sì ju bẹ́ẹ̀ lọ. ibi tá à ń lọ ọmọdé ọ̀fẹ́ wà ọ kì í ṣe tó kú díẹ̀ ní ìdí tó máa ti gbàdá abdulọ nínú àwọn ẹ̀kọ́ jọ nínú ẹ tí yóò rí omi bùrẹ rọmọdán tó ló bá gbà sẹ́yìn nínú kó ti wá káàdì bá wọn ẹni tí ó pàdé rọmọdán nù tì tí ń bọ̀ nínú ẹ̀dá ìwádìí kan hàn lórí ìgbà tó dúró dáadáa asàlọ́ bá rẹ̀ bí ìlànà ìlànà wa ayé wà fíkọ̀ náà jẹ̀mí àlè mọ̀ yẹ̀sí bọ̀ lọ اللهم ارنا حقا حقا وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم ربنا عافنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عليك بأعدائنا جميعا اللهم دمر وتركهم وسلط عليهم الجميع بعضهم على بعض اللهم صل لنا خيرا صبا صبا ابدا عيشنا قدا كدا اللهم وفق المسلمين اللهم ربنا كن معنا ولا تكن علينا وانصرنا على يا رب العالمين واعلم عباد الله الله سبحانه وتعالى امركم بامر بدا بنفسه وصدى بملائكته وصدق بكم قال ربنا تبارك وتعالى اعوذ بالعزيز ان الله وملائكته يصلون من به يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما قام به صلى الله عليه وسلم قرات من نتفرد علي خش باب الجنه اللهم صل وسلم على محمد وعلى اله وصحبه اخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القران والسنه ونفعني واياكم فيه من ذكر حكيم اقول ما تسمعون استغفر العظيم لي ولكم لكثرة الدم إنه هو الغفور الرحيم الله الله أكبر أشهد أن لا إله إلا الله